ìwọ ni wọ́n sọ wípé o fi àwọ̀ burúkú yìí ló fi ń ba orúkọ mi jẹ́ orúkọ tèmi ni kọ́lápọ̀ ọmọ àgbẹ̀. ẹ ẹ gbà mí torí Ọlọ́run ẹ wọ mi ìfẹ́ kẹ́ni tí ń yé mi o mi ìfẹ́ kẹ́ni tí ń yé mi rárá rárá ni Ọlọ́run ò ní sọ níbi opó ọ̀sán gbọ̀ngàn òwe jọ torí Ọlọ́run iṣẹ́ bá mi fi nǹkan mi lẹ̀ báyìí àbí kí ló dé. mo dé náà ló gbọdọ̀ kí gbogbo ló yá mo bá òsì bàtà lẹ́sẹ̀ mo bá tó ọ̀rọ̀ lálágbá ní kú omi àbá wàhálà wà o. ọtí tí kọ́lápọ̀ mu yóò ti ń pọ̀ jù. ìjọ tí èmi pẹ̀lú ọ̀rẹ́ mi wá síbí ẹ sọ pé ẹ̀yin ni ìrókò yìí pé kí n máa lọ ẹ̀ ẹ̀ ń bọ̀ lẹ́yìn mi ṣé mo bójú ẹ̀yìn mi ò rí ìnà. àṣírí ẹ̀ ó ti tú ìwọ lọ sí fọ́tòṣù lọ ṣe fọ́tòṣù ọkọ mi tó ń tọrọ bára tó gbá bọ́dá ni tó ń tọrọ bára ẹ́. ọmọ eléyìí le. tí ó dẹ ọlọ́run ju kọ́ ya wèrè ogún ọdún lọ. kí ìyá wèrè fún ogún ọdún. Me toca venir a la luz. sókè jọ èèyàn ẹ bójú wọn jẹ. owó kan pa jù bẹ́ẹ̀ lọ. ó láti kan pa. ta ni wọn. I don't know you from Adam Adam and Adam. èmi ah. gan mi ò ní láti mọ̀. mọ́mí yẹ́ mọ́mí bá ń ṣe ká máa rántí ọlọ́run. mi ò rántí ọlọ́run náà ni. rántí ọlọ́run. nítorí àwọn ìwà ibi tó wà nínú mi kò tí ì kúrò bẹ́ẹ̀. ó dìgbà tó bá kúrò ńbẹ̀ tọkẹ́ tó rántí ọlọ́run bọ́ máa pa ẹ́ lọ́kùn tó dìbò kúrò. yes I will kill you. why me. get down. ó tó di wípé mi ò fẹ́ kẹ́jẹ̀ ta sílẹ̀ ní ilẹ̀ mímọ́ tí ń ṣe ilé olúwa. ẹ ẹ̀jẹ̀ the lower this gold all the time. gọ̀ ọ́ má ló ní mo pè ẹ́ wọ̀n kàn ẹ́ kó wo aláboyún tó ń bọ̀ yẹn kó gbé èké tó wà lẹ́kọ̀ọ́ là lórí kò kàn mí lámú lórí bẹ́ẹ̀ ni. a ní kò dé iná kókó gbójú ilé kúrúkú bá lè ojú tẹ́lẹ̀ ojú tó ń Hello. Super D. Adikoyade. Iná kókó gbojú ilé. Gúrúgú bá lòrùlé. Ojú tẹ́lẹ̀ ojú tó ń kó. Alákọ̀ọ́jú lẹ́yìn lọ́rùn. Ṣé báyọ̀ ṣe rí ẹ̀ tàbí lóbi lọ́jà ẹ̀? ọkọ mi. ṣọpọnà ooo. dadi mo ní kó jáde ọ̀rẹ́ rẹ. wọ́n ti rí wọ́n ti rí wọ́n ti rí. a ní kò yẹ dé. wọ́n ti rí o wọ́n ti rí. iná gbogbo gbojú ìgbé. ẹ̀dẹ̀ ń gbọ́n pé ẹ lábúlé ìtẹ́fẹ́ rajà lé kí ẹ ra ohun tẹ́ máa rà kẹ́ máa bá kínní lọ. àbọ̀dá ah, ah, ó lè dé wẹ́n tẹ́ máa ń ta búrẹ́dì báyìí òun lẹ̀ láàánú bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ mi àṣàkẹ́ oní búrẹ́dì náà bí ó ṣe láàánú nìyẹn anímọ́tò gbàyàn ní tiẹ̀ ń sọ pé ẹ kí ní kọ̀ọ̀kan ra búrẹ́dì ṣé búrẹ́dì yín wà important sẹ́mi èèyàn ni. ayé yẹn á da ṣe ká ní ẹ mọ má gò ní ẹyin gan ẹ ní ṣàánú ẹ ṣé bóyá wọ ẹ ìgbésí ayé ẹ̀gan kò wọ́n anybody bó ṣe lo ilé ayé ẹ̀gan kò dáa tó ẹ mọ yín ní kẹ́ má kó customer of car mọ́tò ṣẹ̀ ń gbá mi tó wà yẹn. Ah, ẹ wo bòde ti gba gbogbo ilé ìtẹ̀ ń so eighty eight ẹ wò ẹ wò mọ́tò tó ti gba ó ti ń sá lọ. mọ́tò tó ṣẹ̀ ń gbá ó ṣẹ̀ ń sá lọ ṣé ìwà yẹn mo gbọ́njú mọ wèrè ẹni kò é ya wèrè lójú mi ó lò ilé ayé yìí ó lò báṣubàṣu ni ó lò yamayama àwọn tó mọ̀ tán ẹ̀ ládùúgbò àwọn gan ló sọ fáwa náà so àwọn náà wà ń bẹ̀ yẹn. ẹ da ọlọ́bọ̀dá yìí ò dà kí ṣe ká tiẹ̀ help ẹ. ẹ má bínú bọ̀dà ẹni ó ti pẹ́ nídìí wèrè ẹ. ọlọ́run jẹ́ ká mọ̀ tán wèrè ọ sọ fẹ́mi náà ni. ṣé area yìí ni. àdúgbò yìí junction yẹn ọ̀nà bẹ̀rẹ̀ nílé wọn. ẹ jọ ẹ má bínú o ẹni ẹ mọ èèyàn tí ó mọ dáadáa ṣé ẹ lè júwèé bẹ̀ fẹ́mi. ẹ ṣáà fẹ́ mọ̀ tán wèrè iṣá ṣe eré junction tẹ́ ń wò yẹn tẹ́ bá ti débẹ̀ ẹ yà sí right kẹ́nẹ́ lọ sílé bàbá mòye ọ máa sọ gbogbo bóyá lògbèsí ayé ẹ̀ wọ́n á sọ fún yín. kò yé mi kí ló ṣẹlẹ̀ gangan náà ká help èèyàn ó tún béèrè pé ṣé eré ayé lòun kí ló fẹ́ fi wèrè ṣe gangan kí ló fẹ́ mọ̀ ọ́n pẹ́ jẹ́ ká help ẹ̀. báwo ló ṣe ń sọ̀rọ̀ bá ṣé mo jòyàn táre òyá ni ẹ́ wèrè tó ń rí yẹn ọ̀rẹ́ mo ní interest nínú kéèsì ẹ. ok kò sí problem ẹ mú máa ìjọ kan fún wa. ẹ ṣe á padà wá rà á padà wá rà á. ẹ ẹ wá wá wá wá kí ló ń ṣẹlẹ̀ gangan náà ìgbà tá a fẹ́ kúrò nílé ọ̀tọ̀ ní nǹkan tá a fẹ́ ṣe ọ̀tọ̀ níbi tá à ń lọ tó bá ní nǹkan kan tó wà pàtẹ ní tiwèé bóyá ní kò mú un wèrè àbóyá fẹ́ lò jẹmi náà sí kí n lè mọ̀ kọsí o o fẹ́ mọ̀ question mi kó máa question mi tí everything bá ṣe jẹ́ máa jẹ́ kó mọ̀ but i need to know the place ṣùgbọ́n. tábàlá tà máa máa sọ fún mi. ẹ̀ka ló fẹ́ gbé wèrè. Gurugu bá lórúlé. Ojú tẹ́lẹ̀ ojú Stay where you move, I will destroy your life. Come here. Yẹ̀yàwó gàjọ́ ẹ̀ olùbíyàwó olùbíyàwó ẹ ṣe ń jẹ wọlùgbẹ irùgbẹ wọlùgbẹ. alùpùpù laptop alùpùpù laptop. Stand up! Sit down! Stand up! Sit down! Okay, stand up finally! Officer, hold on, hold on. Ladies, now waiting at the Barugam. Una be Barugam? Oh, we the same market. Now what una be said? We give and take body and money. Hey, Bajaba, una be Olosho? Chai, chai, chai, chai. So oh! una be say they, they don't they don't use now, abi? Where, where's that? Where, where is where is your pants? Huh? Where's your pants and bra? Inside my bag. You! You! Sit down! Sit down! Move! Sit down! Sit down! Move! Move! Move! Move! Move! Go back! Go back! Go back! Go back! Yeah. Yeah. You! You! Una ye bi paro. Una bi. Una bi. Una bi. I will fire you, bro, Joshua. If you move, I fire you. I fire you. Move. Move. Move. Move. Move. Move. Move. I need to go there. Ina koko gboju káàbọ̀ ọmọ mi lérè o lérè mo ti ń dóde ẹ̀ ti pẹ́. kí ló ṣẹlẹ̀ báwo ni máa ń ṣe wọlé. inú kọ́ńpàdì yìí la wà akọ̀ ọmọ tó ń gbá géètì gbàgbàgbàgbà ni ọkàn dárúkọ yín ni kọ́tà ṣe jẹ́ kó wọlé nìyẹn. dárúkọ mi lè ṣe jẹ́ kó wọlé. ó rí pé àgbàlagbà ni wọ́n torí náà mo ṣiṣẹ́ géètì fún wọn sá. ọkọ mi jọ ìwọ́re mo wá bá o àbí kó gbà mí kó ra ń kalẹ̀ o ọmọ mi kan ló wá pé wọ́n pọ̀ wà nú àgọ́ rẹ o wọ́n pọ́n kó ọmọ àwọn ìṣẹ́gbẹ́ òkùnkùn o mo jẹ́ kó kó jọ kó ṣàánú mi o jọ ṣàánú mi bá ń tọ́mọ yìí lẹ́ o àgọ́ ìkáwọ́ rẹ ló wà jọ ṣàánú mi o. sọ pé wọ́n mú ọmọ yín. Ah, wọ́n mú ọmọ àgọ́ rẹ ló wà o. ìyá ti tó gbà ọ báyìí. ó ń lọ bí ọ̀sẹ̀ kan báyìí o àbí kó ṣàánú mi. tó bá jẹ́ pé wọ́n mú ọmọ yín pé ó ṣe ẹgbẹ́ òkùnkùn tẹ́ ẹ̀ bá mọ̀ ọ̀tọ̀ nìyẹn ẹ mọ̀ àbẹ́ ò mọ̀ kó ṣẹgbẹ́ òkùnkùn. mo mọ àmọ́ ẹ mọ̀ ok good tọmọ bá ń hùwà tí ò dáa téèyàn bá bá wí ṣó lè wọ̀. mo bá wí ọ létí lápò ọmọ rẹ̀ yá. ǹjẹ́ ọmọ tó bá wá bá wí tí ò bá gbọ́ ohun tó gbé ẹ̀ bá rí ṣó yẹ kó fara mọ́ àbí ò yẹ kó fara mọ́. àwọn má ṣe yẹn má ṣe. Ah. ìbéèrè ni mo yìí ń béèrè lọ́wọ́ yín ọmọ tá à ń bá wí wọ́n ní tó ń wá arùn kì kó ba lè parun lójijì ni èyí tá a bá ń bá wí tí ò bá gbọ́ bẹ́ẹ̀ ṣe bọ́mọ yín wì ṣé n tójú ẹ̀ bá rí ṣó yẹ kó fara mọ́ àbí kò yẹ kó fara mọ́ ó ti tán ohun tí mo fẹ́ lò ní ó yẹ kó fara mọ́ ọmọ yín máa fara mọ́ ni o. àwọn ọmọdé ṣe yẹn. ẹjọ́ ò sí lọ́dọ̀ tèmi mọ́ o ọlọ́pàá lèmi ti wá ní láti fa ọ̀daràn fún ìjọba a ti fà wọ́n fún ìjọba ọmọ yín ń lọ sí court níjọ́ tuesday ah! so ìbẹ̀rẹ̀ ti lè lọ pàdé ẹ̀ ṣó ti yé yín. ta ni mo wà bí kí wọ́n ti ń pè ọ́ wọ́n ti sọ̀rọ̀ fún mi kí n tó wá bí wọ́n ló kí n gbó kí n gbà àmọ́ ìtọ́bẹ̀rẹ̀ àwọn lẹ́yìn tó bà já wọn bẹ̀ wọ́n á kàn dínú yọ bíṣọ́ bíṣọ́gun rẹ̀ bá ṣọ́kìgùn yóò gígun lẹ́yìn bí lámìlá ìbá sí yómìlá ó dúró gbé lọ wàá jẹ́ kí wọ́n á sọ kí nípa fún ọ lọ jáwọ́ tó wà lọ́wọ́ rẹ yìí ó tó bà jọmọ mi lẹ̀ ìwọ̀n ń wá ń di akọ̀ṣù ọ̀rìndì ewúra mo ti ń ṣe iṣẹ́ tí mò ń ṣe ah láti lé ní fifteen years àwọn idiot bíi ti yín báyìí wọ́n pọ̀ nígboro. èmi. tí n bá gbà yín ní etí ah! ẹ ní rántí ọ̀fọ̀. mẹ́tàlá rẹ kò tó bẹ́ẹ̀ tí bá yọ̀ǹda ìkan ṣoṣo nínú àwọn boys tó wà bí tí wọ́n bá gbà yín ní ẹ̀ṣẹ̀ lórí gbogbo àṣàṣì orí yín máa kúrò bẹ́ẹ̀ ni. sars lè mí abẹ́ ìgbó ni ọlọ́pàá ni mí. bológbà bológbà. O disappear ni disappear ni o mi gbọ́ wọn fẹ́ ó gbọ́ ni sà ó disappear O di ó disappear ni sà ó disappear. egbe ni egbe ló ń pè bẹ́ẹ̀. ṣé gbogbo rubbish tẹ̀ ń sọ yìí sórí ni egbe ó disappear sórí ni. ó rí sà ó rí ó rí. ẹ sà ẹ sà ẹni yóò ṣèyàn lásán kò ṣèyàn lásán ẹni yóò ṣèyàn lásán ẹni yìí kò ń ṣèyàn lásán bó ṣe wà yẹn. Bobby, that's not it. Everybody máa sọ̀rọ̀ tí bá tọ̀ ọ̀rọ̀ lẹ́nu everybody. Ẹ̀yin jẹ́ kí àwọn ọ̀pọ̀lọ́ tí kò nírù kí wọ́n máa ṣẹ́gìrì sí irú mi lára. Àwọn illiterate tí wọ́n kó àwọn ọjọ́ ẹ. Kò sẹ́ni tó ní exposure kan ṣó báyìí nínú gbogbo wọn. Wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ oníkálukú yànjú torí pé àtijọ́ kọ́lé sàdúgbò káyé má jì ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n kọ́ wọ́n sọ wípé ọmọ kìnìún kan ló ń kó pọ́npọ́n báyẹ̀ ẹ̀yin tẹ́ kó pọ́npọ́n bá èmi rè èmi náà rẹ̀ kó pọ́npọ́n yẹn máa kó báyìí padà wọ́n sọ pé ẹ̀sìn oríṣiríṣi nínú ilé ẹni ẹ̀mú gbó ẹ̀mú sìgá ẹ̀yin ṣàṣẹ́wó ẹ̀sìn oríṣiríṣi now please ṣé lóòtítọ́ àti òdodo àwọn wo ni ẹ mọ̀ tí wọ́n mu igbó nínú ilé yìí. wọ́n pọ̀ fún ẹ náà. ẹ̀ẹ́dẹ̀ jáde ni wọ́n pọ̀. Number one number nọmba two rè three nìyẹn senior man nìyẹn ọ̀gá wọn gangan nìyẹn Number four. ok ok ok wọ́n ní agbẹ́jọ́ ẹni ẹnìkan dá àgbàlagbà òṣìkà ni mr man. yes sir. ṣé lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ òun mugbó àbí òun mugbó. ẹ eh, actually ẹ eh, actually sir kì í gbé àwọn mugbó for real but igbó tútù la máa ṣábà mu. ẹ eh, ẹ mugbó for real. yes. ok gbogbo ẹni tó mugbó ẹ kọ́ bọ́ síbẹ̀ yẹn náà. ok sir. àtiwọ́ náà ṣé wọn náà mú gbó. èmi ò mú gbó mi ò bá wọn mú gbó sàn. kò mú fún igbó ńlá fún ìdí nìyẹn. Ah, sinapo orí ló ń ṣe ògbédè ògbékè. Hmm. Ah. ok ok ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kí n kọ́ fún yín ẹ lè ba ẹ̀mí lójú jẹ́nu lé iṣẹ́ nígbà tí ẹ̀yin tẹ̀dá báyìí tí ẹ̀ mú gbó nǹkan tí mo dẹ̀ rí gọ́gọ́ ni pé òótọ́ ẹ̀ mú gbó because tí ẹ̀ bá mú gbó ẹ ò ní sọ òótọ́ ọ̀rọ̀ ẹ sọ òótọ́ good of you àmúgbó ni but good of you kudos kudos kò dá láyé kéèyàn máa parọ́ ẹni tó bá mu gbófò rí gangan òótọ́ ló máa sọ because ó máa láyà. ẹ bàbá jẹ ẹ pé ẹ má bínú o. kí ló ṣẹlẹ̀. ẹ igbó ni àwọn arákùnrin yìí igbó ni wọ́n mú. jọ́jàre ẹ̀yin wọ́n ní tí ọmọdé bá mọṣin jẹ ó gbọ́dọ̀ mọ kó ojú ẹ̀yìn ọ̀hún bẹ́ẹ̀ ṣe mu igbó yẹn tí ẹ bá mọ òfin tó tún yín àti èyí tó dé yín ẹ lọ sẹ́wọ̀n nìyẹn mi dẹ̀ ní dàsí. ẹ jẹ́ kí wá sọ fún yín ara òfin tó tún yín tó dé yín nínú ilé mi ni wípé ẹ make sure wípé ní igbó tẹ bá fẹ́ mu ẹ mú sitting room yín ọ inú compound ẹ má kó kọjá inú compound tẹ bá ti bọ́ sí iwájú ta tó bá rí yín ní street hmm, bye bye hmm, kò sí kankan ṣùgbọ́n tó bá jẹ́ nínú bí anything tí ẹ bá dá mo gbé yes ẹ má kọjá bí. àbá o bàbá yẹn ni ẹ bàbá ẹ má bínú ṣé ẹ mọ̀ pé ó lòdì sófin nínú bíbélì eh, ọlọ́run gógó papọ̀ ó lòdì sí nǹkan tí wọ́n ah, ṣe yìí. Ah, ah, Maria maga gbẹ́jì àbí maga lẹ́yìn èwo ni tí yín gan-an bẹ̀ gan-an bíbélì ní gbogbo tí mo dá ní dáradára ni ó ní èmi jẹ́ ewé àti egbò fún ìlera ara yìí. Liam, um, Liam, um, please, ìyá Jésù, please, please. Gbogbo nǹkan tí àwọn guys sọ pátá ni mo mọ̀ wípé ó ní ẹsẹ̀ tó wà nínú báíbù ìwọ kò gbúdọ̀ mú igbó ẹsẹ̀ wo ló wà nínú báíbù kásítà kí n gbọ́. sísun ah, mi. can you imagine ẹ jẹ́ gbẹnu dákẹ́ ṣíọ jọ ìwọ ni mo ọ̀rọ̀ tún kàn o wọ́n ní pé wọ́n ṣe runs ṣé lóòótọ́ ni. mo fi ń sọ báyìí mi sà. Ah. àtàwo. o ní tó jẹun. <laughs> wẹ́ torí pé o kì í jẹ́wọ́ lé bí àwọn kan níbí sóyẹ́sìn bó ṣe ń ṣe tí o kì í jẹ́wọ́ lé yẹn má jẹ́ kí owó mi kó pa sí i. Um, ọlọ́run á máa wà pẹ̀lú ẹ wọn ò ní jí ẹgbẹ́ lágbára ọlọ́run. àmín jésù ah, jésù mi. kí ló ṣe yín mà. ẹ jọ kí ni ariwo jésù jésù táyì ń pa ẹ̀yin lọ́wọ́ sì jùlọ ilé iṣẹ́ mọ́ ni tẹ lọ́bùn ọ̀bùn ah, ṣe èyí tẹ dúró tẹ gbóòórùn ọ̀la gbogbo ẹnu ọ̀nà ọdún ẹ̀ báyìí òórùn ni àwọn máa ṣu máa jàgbẹ́ sínú kínní ní kọ̀ọ̀kan òun kọ́kọ́ ló ń dọ̀tí tọ́lẹ̀tì wà ń ṣe jésù jésù ṣe jésù yọ̀bù ni so ṣe ń gbọ́ mi jàre um, good of you ọkọ̀ ìbàdàn ọba ò ní ṣáyín lẹ́sẹ̀ ìjàre um, gbogbo yín pátápátá náà ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní kọ̀ọ̀kan ara ìwà àbàjẹ́ náà ni pé kéèyàn máa jẹ láńlọ́ọ̀dù lówó ìwà ìbàjẹ́ tó tó ayé yóò sí ẹlòmíà ló ń travel ìṣojú wa ló ṣe máa ra ẹ̀kọ́ oríṣiríṣi kan á gbé wọnú ilé ẹ̀ bẹ́ẹ̀ á tún jáde lọ́nà ìwà àbàjẹ́ ni but no problem ẹ̀yin good of you kudos once again and you kudos. bàbá náà orí gbogbo kìnìún àti wọ́n ṣe fún ẹ̀ràn ó dáa ṣé gbogbo àkóbá àti àràbá ó dáa fún ẹ̀ràn bó bá jẹ́ kó bá dára ni àkóbá tàdá bá fún ẹ no problem èmi mọ̀ èmi mọ̀ yẹn fún ẹ so gúdè gúdè ẹ ẹ wọ́ọ̀ṣù. tíjẹ́ ti pé one oh fifty apàjẹ́. jẹ́rìí apàjẹ́ torí kálukú bíi tiẹ̀ ṣe fún tiẹ̀. ọjọ́ àjà ni yéésù ọjọ́ àjà ọjọ́ ni ọjọ́ ni òkè ojú ti yẹ nọ́mbà tí kẹ máa mú gbó. gbàbá gbàbá gbàbá. tó ti yẹ ọjọ́ kan ọjọ́ kan ṣáà ọwọ́ àtẹ̀yẹ lọ mú níta. a ní sọyà dé iná gbogbo gbojú ilé gurugu bá lè rúlé ojú tẹ́lẹ̀ ojú tẹ́lẹ̀. káàbọ̀. mami. àbájá sọ́nà dùn lẹ́ẹ̀kọ́ mi ṣé ò sí. màmá mi kó máa ṣe ni bíntù mà ni ó ní pé ńgbà táwọn wà náà dé pé ilé máa ń dá gbà tèmi ò kì í gbélé wá ní kí n kú jẹ́ kóun wá lọ́jọ́ lọ́dọ̀ grandma òun ok no problem. àkàrẹ̀lá yóò fara mọ́ mi nu òkàrẹ̀. ìyẹn ni mo ṣe mú wá ibẹ̀ láti dé. màmí mo ní kó mo fẹ́ wá lọ́dọ̀ dé. ìyàtọ̀ sí yẹn màmí inú mi dùn pé àwọn ará àdúgbò yẹn ti rí i pé ọmọ sójà ni ọmọ ọ̀gá sójà ni ọmọ mi ò ṣe lu ẹni àwò. kò sẹ́ni tó bẹ́ẹ̀ ta ni ó nà ọmọ pọ́mọ mi dé tsogun dóòwù náà burú bọ̀ mo mọ̀ pé ìtẹ́ ẹ̀tọ́ èmi tí mo jẹ́ sójà ọ̀hún kẹ. ṣé mi tí mo tọ́ tẹ́ ìdàgbà ìwà tọ́ bí ń tutì n ó tọ́. ó ń tó ń tó ń tó kó lọ dá lẹ́nu ọjọ́ kà. ṣẹlẹ̀ ṣé kò sí. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mẹ́ta ń sìn ó wá lecture room kí ló dé kí ló ń ṣe ń lé tó yẹn. Ah, lecture room kẹ ó rí pé ọdún ọ̀ṣun ta fẹ́ ṣe ó kù sí fẹ́ rẹ̀ and gbogbo ètùtù lọ́tún ètùtù ló sì là ń ṣe so yín ò jẹ́ kí n ráyè kí n wá sí class mi lè wá gbọ́ lecture kí ni mo fẹ́ wá gbọ́ lecture fún ètùtù lọ́tún ètùtù ló sì ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn má bínú ṣùgbọ́n. ọmọ yẹn carry over ọmọ ọdún ọ̀ṣun tó bá tiẹ̀ ro ti carry over ó yẹ kó ro tèmi mọ́ and kí n má parọ́ fún ẹ ó ti ń sú mi o even ó ti ń rẹ̀ mí gan òun ló tún ti sọ pé tún ń fẹ́ ṣọdún ọ̀ṣun kan sìn ẹ fẹ́ ṣọdún ọ̀ṣun ó ti ń ṣe kinní kan ó ti ń pẹ́ jù kí ló dé kí ni mo ṣe fún ẹ. Ah, ah, kí ló ń sọ ẹ ń bẹ kí ló ń hmm, sọ ẹ ń bẹ mo ní kó o ní sùúrù ní sùúrù calm down pẹ̀lú mi ọdún kìíní ọdún kejì ọdún kẹta ó wá jẹ́ ọdún kan ṣoṣo tó kù ní sùúrù fún mi ṣòyí gẹ́lẹ́ bá ṣe ń parí ètùtù tá à ń ṣe gbogbo ẹ̀ àmọ́ ah, ah, wọrí gbogbo ọdún ọ̀sán ọ̀nà ọdún oṣù bá ṣe ń parí gbogbo ẹ̀ báyìí ìwọ ló máa jábàálẹ̀ mi mo ní kó o fọkàn balẹ̀ kó o ní sùúrù fún mi ìṣẹ́jú díẹ̀ ló kù ṣó ti gbọ́ ah, mi like gbogbo nǹkan tó ń ṣe yìí rárá ó ń ṣe bí ọmọdé mi ò dé like. ẹ inú mi dùn pẹ̀lú nǹkan tó sọ yẹn bọ mi ò ní fẹ́ kó pẹ́ jù mí báyìí máa fẹ́ kó tètè padà lọ́lé so wọ́n lè fẹ́ máa wá ilé bọ o àṣọ mi pé after ètùtù tó lẹ fẹ́ ṣe yìí wà á yọjú sọ́dọ̀ mi. Uh-uh. dùn ṣe yan bí ọkà mo máa wá sórí bá ṣe parí gbogbo ètùtù àwọn ètùtù yẹn tí ò bá ṣe pé wọ́n wà very important tó mọ̀ bá ṣe ń parí ẹ̀ gẹ́lẹ́ báyìí mo máa wá. kẹ́ tó ṣe ọdún ọ̀ṣun ni o. mo máa wá fọkàn ẹ balẹ̀. but one more thing ṣé mo lè béèrè ọkọ lọ́wọ́ ẹ̀ mi mọ̀ bóyá uh, òṣà tẹ̀ ń ṣe bóyá kò ní affect kí n kan just a hug kí n kan hug ẹ lásán ọ̀gì kí ni ó rí pé inú aṣọ mímọ́ mo wà ní fọ́ọ̀nì ọ̀gì kẹ̀ wọ́n máa wá wú ẹ̀ tá bá ti ṣe tán ṣo ti gbọ́. orin kí mo jẹ́ tù lé ní máa yìí ó yà máa lọ mo mí ìṣẹ́ ṣá. ó ṣe gan jàre. wà á dábàá tẹ́sù bá máa ṣe é wà á wá torí tẹ́sù bá ń tẹ̀lé ẹ òun lò ní wà ó ṣe fẹ́ gbọ́ Yorùbá mi. rúùmù ẹ sílẹ̀ ó wá sínú rúùmù mi o mọ̀ bóyá mò ń ṣe nǹkan kan lọ́wọ́ o mọ̀ bóyá mi ò fẹ́ kẹ́nìbọ̀dì orí o you àwọn tí mò ń sọ leléyìí o kì í ṣe pé mò ń ba ìjà bọ́ mi ò fẹ́ wàá máa lọ́mọ mi kiri bí olóńgbò tó bá ti rí mi ni ó ti dàgbà náà. dájọ ṣàmù pé mo láìkí ni mo ṣe máa ń lọ́mọ yín ni mo ṣe máa ń fẹ́ wà lọ́dọ̀ yín all the time and dáde wo èmi padà lọ sọ́dọ̀ mọ́mì mọ́ o ọ̀dọ̀ yín bíbá ni mo fẹ́ máa gbé here is conducive enough for me. why tó lọ sọ́dọ̀ fún mi. ibi báyìí wà conducive enough fún mi now daddy please. listen ó máa padà síbẹ̀ o ó bọ́ ó máa padà sọ́dọ̀ ọmọ mi ẹ̀ o ò lè dúró lọ́dọ̀ tèmi bí o mọ iṣẹ́ tí mò ń ṣe kò yẹ ẹ̀sìn ọlọ́pàá ni mí ọlọ́pàá tèmi kò dẹ̀ kì í gbọ́ kì í gbà so kò sí reason kankan fún ẹ láti wà lọ́dọ̀ mi bi kí ni ò lè ṣẹlẹ̀ mo lè má sílé ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tó bá ná fẹ́ trace mi wálé ńkọ́ lára àwọn tá à ń lé káàkiri tó bá wá mi wálé tó ń bá mi tó bá bọ́ mọ mi ṣàn ní ṣe nǹkan míì fún ẹ bó ṣe tó yẹn sì kí náà lè ṣe tó lè bá lóun fẹ́ lé mi wálé ńkọ́ ibo ni mo fẹ́ kí ẹ sí. Daddy, I'm no longer a baby. I'm old enough láti take care ara mi. Daddy, ẹ jọ̀ọ́ mi Lord, don't mommy mom. mọ́ ọ̀hún Daddy. please no. I will think about it. Thank you, Daddy. I'll get back to you later. Okay, Daddy. Go back to your room. Okay. Come on, Daddy. mi jẹun ṣùgbọ́n ti jẹun tẹ́lẹ̀ ah, ẹ̀jẹ̀ mi náà jẹun. gbogbo tó jẹ ti ba tiẹ̀ jẹ jẹba yẹ jẹ sa mo sọ fún ọ pé ọmọ yìí èmi ní wò ó lọ fún mi gan. ọmọ ni èyí yé ìṣẹ́ nípa yẹ̀ká sí ah, ìlọ burú gan-an ọmọ kan náà ni. Ah, àti kí tó wà ní. ọba ẹgbọ́ ṣoyin ṣoyin eh. ìyá ọ̀lẹ́jẹ́ bẹ́ẹ̀. wúwà mọ̀mọ́ halẹ̀ kíni kíni nígbà wàá jọ ọmọ kan lẹ́ẹ̀dì nǹkan kódà kó ọmọ jẹ́nẹ́ra kọjú ọmọ general kí ni ìyàtọ̀ eh, kọ́lẹ́lì àti ìyàwó táwọn àǹkàrà aṣọ nìkan náà ni sọ fún mi ibi tí wọ́n ti ń ta aṣọ tí wọ́n ti ń ta aṣọ tí wọ́n fi ń ṣe kọ́lẹ́lì aṣọ àwọn sọ́jà wọ́n mọ̀ bẹ́ẹ̀. aṣọ ń gọ́ lọ́rọ̀ ẹbẹ̀ kan bá ti yẹ gbàṣọ nìkan gbé wọ̀ bí èyí ah, bí gòláàtì ni. kò sí gòláàtì kankan nítorí wọn màá sí rí wọn wọn màá sí rí sọ́jà abẹ́rẹ́ yín ni jàre abẹ́rẹ́ tí wọ́n máa fún wọn ní wọ́n fi ṣe bí iná máa fi ṣe bí ẹni pé bóyá àbíyá ọlọ́run wà lẹ́yìn àwọn kí ni. ọ̀kàrẹ̀ sọ̀rí ọ̀tí ṣe ti pẹ́ o ṣùgbọ́n èyí kò fẹ́ ṣe é ayé ọlọ́run. sórí mọ̀mọ́ èmi òun sẹ́ni tí wọ́n máa halẹ̀ mọ́ ibi tí wọ́n bá ní mọ́ de gan ibi abá ní gbégbé mi ọmọ gbé ibẹ̀ ní gbégbé tèmi gbé ọmọ èmi tí ọmọ dáńfó ọmọ mi lánàá kó tó lóní o. sórí ọmọ yìí torí kó jẹ́ ọmọ alágbára tó sọ pé ìwọ ló tún wá kó bá sí i torí kó mọ̀ mọ̀ mọ̀ sí rere <laughs> mọ̀ sí rere ọmọ yìí ìwọ ọmọ yìí <laughs> ọmọ yìí máa gbọ́ sórí kó jọmọ alágbára hàn torí rẹ ni mo ṣe fẹ́fẹ́ alágbára ní fọmọ alágbára ọmọ alágbára lèmi náà. ojú tọdọ tiẹ lọ. Ah, bó o ṣe ń wo òun tálágbára bá pàdé alágbára tí rìn bá kan rìn ìkan tẹ̀ fún kan só ti yọ. kí mi tún ọ lẹ. mọ òun tiẹ. kí mọ òun. ọmọ wọ ọmọ <laughs> sórí ìgbà tó bá wà ń fi ẹnu kò mí lẹ́nu sórí tẹ́ mọ̀ tẹ́mi mọ̀ ò ní pé tí obìnrin bá ló tóbìnrin bá nífẹ̀ẹ́ rẹ̀ kì í ṣe pé yọ̀ọ́ mọ kò ní ràn yàn sí ọ kò sì ní sọ fún ọ yọ̀ọ́ mọ fi kíní bọ́dí kíní sọ fún ọ ni. wọ́n mọ sẹ̀dúùsì rẹ ni èmi ní sẹ̀dúùsì tó nígbà tó bá tó ṣe báyìí ó rí ẹ̀kọ́ kan dídára. ẹ ṣé ayé ayé ti parẹ́ bẹ́ẹ̀ náà nígbà ṣe ń rò can you imagine kò sí any virgin mọ́ ní gbogbo ayé everything just turned upside down kí ló ṣẹlẹ̀ gangan. sorry ṣé torí ọ̀rọ̀ virgin ló ṣe ní ayé ti turn upside down. ṣé kò tó torí. everybody láti mọ̀ náà pé ayé ti turn tipẹ́tipẹ́ náà bọ́ virgin virgin mi ò rò pé virgin wà mọ́ because tèmi ti rí virgin gbẹ̀yìn tèmi fúnra mi tẹ̀ ti dis virgin gbẹ̀yìn bọ́lá ni látọdún náà lọ́mọ mi dẹ̀ rí virgin mọ́ mi tiẹ̀ báwọn pàdé ni. o ò rìnnà pàdé àbí o kò rí rárá. kó o tó sọ pé kinní kan báyìí tó bá sọ báyìí ó máa dọ̀hún ni tó bá sọ báyìí àfi tó máa dàbí pé kọ̀ǹgá ló tún sọ pàmì sí ẹ̀yin guys ṣé kí n so tọrọ fún yín èmi sì ní bẹ́ẹ̀ jiyàn. ẹ kí ló fọ́ ni kí ló fọ́ ni. ọlẹ́ la mọ̀lẹ́ bọ́lá kí ẹ bá jẹ olórí bẹ́ẹ̀ jẹ orúkọ lóòrò orúkọ ni. alẹ́ la mọ̀lẹ́. no no no no no alẹ́ la mọ̀lẹ́ tó ń jẹ yẹn ló ń fẹ́ problem tó bá dọjọ́ alẹ́ kó tó mọ̀lẹ́ kí ló fẹ́ ṣe mọ́ kò sí nǹkan tó lè ṣe mọ́ náà. o sì ní fẹ́ jìn ṣé o ṣe pé ọmọ ìyá ọlọ́sùn tó ń tẹ̀lé ẹ̀ ló ń pè ní virgin. ṣe fẹ́ gbọ́ ọ̀ṣunwó mi tèmi o virgin ni. Ah, jọ wọn ti mọ ṣá ti mọ nílé gangan bá sọ tọrọ ah, òtọ ọ̀rọ̀ bá sọ tọrọ. wa ṣé ti bá fún ẹ láàdúrà máa tẹ̀lé ṣá wo má pariwo wọn ara lé mọ o ṣé gbogbo ìgbà yóò wáyé tó bá yípa mẹ́ta la ṣe mọ ó ṣì ń dá o mo táwọn ará lè bá gbọ́ pé kẹ́ẹ̀ tó máa ń wá yẹn ọmọ tèmi mọ̀ yẹn ọ̀ṣunwó mi yẹn gbé virgin ni o tí ì ṣe fún ọmọ àpẹlọdẹ o. a ah, èmi kọ́kọ́ rò pé bóyá o fẹ́ tẹ̀ lóhùn ìgbà tó sọ pé à òkè ọ̀ṣun ṣe kínní kan mọ̀ pé ah, o ti padà lẹ́yìn ẹ̀. kò lè tẹ̀lé ọgbọ́n tó lọ sọ pé my ways are not your ways bíbélì ló ń kà. kílórúkọ náà kọ́ ní your ways my ways your ways not my ways. Ah, ah, ọlọ́run kò sọ. bọ́bọ́ mago tó bá jẹ́ pé kò tí ì fún ọ ṣe ó ń fáwọn nǹkan ṣe ń ta o sórí ìyàwó ẹnìkan bọ̀bọ́n yẹn ti sólà ṣọ́mù ẹnìkan ni mago ìyàwó ẹnìkan aláṣẹ́wó ni lọ́dọ̀ ẹlòmíì torí ọlọ́run má gàn tètè ṣe nǹkan tó fẹ́ ṣe kó lè kú òun lẹ̀ bọ́lẹ̀ mbẹ̀ jọ. cherry bóyá ẹ bìlíìbù ẹ bìlíìbù nǹkan tí màá sọ fún yín ni wípé ọ̀ṣunwùn mi tèmi ó ti promise mi pé alẹ́ ọjọ́ wedding wa báyìí èmi fúnra mi ni màá já láìlọ́n yẹn tí màá já báyìí. ọlọ́wọ́ ah, kò má dáa kó máa mọ ọyàn tán o ṣé torí pé ó mọ̀ pé orúkọ ẹ̀ ń jẹ́ alẹ́ làá mọ̀ ọ̀lẹ̀ ló ti fi promise ẹ̀ nípa ó tún dalẹ̀ wedding tó bá yá gan á padà sọ pé tílé ayé bá máa parẹ́ lòun á tún gba láàyè. ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ó dàbí kó tọ́ lọ sọ ṣẹ́rí tó bá jẹ́ pé rọ́ọ̀lọ́ ń pa ọmọ màrẹ́ rìn dẹ́ṣẹ́ rí ojú ẹ̀ ni mò ń wò látẹ̀kàn pé bóyá ojú yẹn máa ṣẹ́ wọ́n á rí ojú ẹ̀ òṣèlú tọ́ lọ sọ. ìmọ̀ tí mo lè fẹ́ ni pé ṣé o tó bá ti wọnú ilé ṣé o máa ń wálé <laughs> tó bá ti wálé ṣé o ti yẹ ibo ti rí bó ti dé wàá wọnú ilé ṣé o ti lẹ́gbẹ̀ẹ́ kọ́ńbọ́ọ̀dù mi yẹn kìnnìkékeré kan àbẹ̀ kò ń ṣe poison o ọ̀rọ̀ amúdẹ̀ bù sínú kóòkì fún àbí fanta bí tó bá ti bílẹ̀ báyìí ó máa sùn tó bá ti sùn báyìí kò sí iye tó lè ṣe. ṣé nǹkan tó ń sọ fún mi sí ni pé tí n bá ti mú kinní yẹn tí bá ti lò fún ó máa jẹ́ kí n ṣe. o lè ṣe ráàdì kí ló lè ṣe kí ló lè ṣe kẹta iye tó bá wọlé máa ṣe àbí. o a kò dàbí pé asùnfọ́fọ́ tẹ kú tí ilé mi àsùnmọ́ parajà báyìí ti gé àjà simple and ibc. ẹ má bínú ẹ má bínú kí ló ń kó rèpù ìyàwó ẹ̀ ah, ah, ah, kò yé mi ní aṣọ wọn fọ́n tẹ̀ fọ́n òkú ń bára yìí rojọ́ ẹ̀mí èjì ẹ̀ ń pọ̀fọ̀ torí ìyàwó ẹ̀. ọ̀pọ̀ bá wo eh. fi oyin ó tún fi yẹn báàkì ẹ̀ ọ̀pọ̀ ni. poem lásán ni. it's just a single poem gbígbégbé yóò balẹ̀ yóò balẹ̀ báyìí ni labalábá ń ṣe tó fi ń wọnú bush you understand. poem ni jingle bell jingle bell hmm. poem ni. even àwọn àwọn gida getting even crutch wọn máa ń lò ó náà. kí ni mo ṣe láàrin yín báyìí náà kí ló dé nǹkan bọ̀bọ̀ nǹkan kúkọ wò jẹ́ kí èmi sọ tinú mi torí ọlọ́run ọmọ yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀jì ni lóòótọ́ jẹ́ kán jáǹtà ọmọ ọlọ́sùn ni o uh-uh. tó bá jẹ́ pé olólo disbẹ́jì ni ọmọ yẹn tó o bá fẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ èmi ò má sòótọ́ fẹ́ má gọ́ o má gọ o ah, má gọ o ẹni gọ àgọ ló ń gbé oṣù làbàbà àwa ti já tó àjà alámúlé sí àjà àtìlẹ́kì là ń gbé tó bá ti gọ àgọ ló wa o àánú ẹ̀ ò ṣe mí o. kí ni a àti ẹ̀ báyìí o tọrọ ló sọ fún o gbé bílì ló gbé dání kò lè parọ́ tó bá ti gbọ́rọ̀ lọ́mọdé ní báyìí dìmú ṣinṣin ni wọ́n bá tó ní kó dìmú ṣinṣin ó ti yé. kátà àwòrán wò fún ìran láti ìgbà náà tí wọ́n ti kó wọ̀ fún ìran ìran tipátipá àwọn àfi mú wọn báyìí kí wọ́n ṣe fún nǹkan kan wọn ò ní ṣe fún ẹ dáadáa. ẹ gbọ́ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé ẹ̀yin náà ẹ kàn máa ń ṣe anyhow ni. Ah, bàbá tó fẹ́. kárí ẹ pẹ́ bàbá. Ah, eh, kárí ẹ pẹ́ bàbá. sí problem robi make sure wípé ìwọ dúró tí wọ́n ń bí. dúró tí wọ́n gbogbo tó bá ní kẹsí o ẹ make sure pẹ ṣe ẹ ti gbọ́ mi dáadáa ẹ ti gbọ́ mi dáadáa ẹ ti gbọ́ mi jẹ́ ń pẹ́ fún ẹ. make sure pé orí sí wọn dáadáa. ó yá ṣe fún kí náà pé. bọ́dà lè wo ìpín yìí kí ló tẹ̀lé ṣe náà. ọlọ́mọ ẹ̀kí àrí ìfẹsẹ̀ sí i. jẹ́ ìrí ẹpẹ́ bàbá. jẹ́ ìrí ẹ lọ́hùn. jẹ́ ìrí ẹpẹ́ bàbá. mi ò ní dá yín lóhùn because mo ti yé tiyín. jẹ́ ìrí ẹpẹ́. two of you come come come. so ìranù tẹ̀yìn ń bá káàkiri rè ní ènìyàn environmental tí gbogbo àwọn tó wà nínú ilé tí gbogbo wọn ti jáde tí wọ́n ti roko tí wọ́n ti kọlẹ̀ tó ti ṣe everything ẹ̀yìn ẹ̀sẹ̀ wa ń bọ̀ ní environmental kù díẹ̀ kó lọ́lẹ̀ àbí ẹ máa jáde nínú ilé last day. orí orí ẹ̀yin méjèèjì dàrú wọn ò tó ẹgbẹ́ bàbá bàbá yín ẹ̀ lè kúnlẹ̀ bá wọn kọ́mọ́ kọ́ka kúnlẹ̀ tẹ̀ bá wọn. ẹ má bàa mi dá sí ara ẹ má bàa mi dá sí ara. wọ́n ti gbogbo gbogbo ẹgbẹ́ sọ́jà ìjọ bá wọn wí jáde. and you too please oníkálukú àbí tiẹ̀ lára. jerry ẹpẹ bàbá kí n tó gba ilé yín náà ṣe bẹ́ẹ̀ mọṣẹ́ tí mò ń ṣe. lóní kò tó ń ṣiṣẹ́ sí i àtó kò ṣiṣẹ́ àbí. rárá kò rí bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan tí mo fi ń survive nìyẹn client mi yẹn ó ṣèdè látàbúrò lánàá ni tí n bá lọ ó lè affect owó lẹ́yìn. irọ́ má ṣe mi ọlọ́run ní jẹ́ kẹ́ni tí n affect ti ayé tiẹ̀ náà. àmì yéṣu. kò yẹn sìn i like you nǹkan tí mo máa ń rí lára ẹ nìyẹn because owó lé mi jẹ́ lágbára ọlọ́run àní wọn ò ní kí ẹ gbéṣẹ̀. àmì àmì jẹ́ rí ẹpẹ́. wàá ṣe àṣefilẹ̀ ọmọ lọ́wọ́ ni wàá ṣe àṣefilẹ̀ ọmọ lọ́wọ́ and then ṣé ìwọ náà ṣe tíjọ́ ń ṣe ni. Ah, ah, eléyìí a ti ń gbé fọkùnrin. ó má jẹ bàbá ẹ ṣàmọ pé student lèmi tutorials lèmi lọ fún un. bẹ̀fẹ̀ bẹ̀fẹ̀ káàbọ̀ student ìsí àwọn ò kàwé rí ayé àwọn ò kàwé rí àwọn lecturers mi gangan wọn ò kàwé rí ṣèwọ́n ni kọ́kọ́ máa kàwé kọ́kọ́ máa kọ́kọ́ lọ school àbí ó ṣe máa ṣí school yẹn bọ̀ nílé well no problem bóyá àwọn mọ́mí ẹ ló máa pè bóyá àwọn boyfriend i don't know because mo kọ gbogbo everything sílẹ̀ gbogbo ètò òkùnkùn owó ẹ dùn sí ìkojú two weeks lọ mọ́ ẹni orí rẹ̀ ti wà tó sọ wípé òun fẹ́ fún mi ó fẹ́ gba ilé ah má máa ṣe bribe kò dáa lábẹ́ òfin bribe ò dáa bribe ò dáa lábẹ́ òfin bribe but i like you i like you i like you again i like you once again um, ẹ kí ló ṣẹlẹ̀ kò dẹ̀ ń wo bí. ọ̀nà ìwọlé ti lọ ṣé o ò ní fún wọn lówó ni. ẹ jẹ́ kí wọ́n máa lọ student náà ni ó oh, oh, jẹ́ máa wá sọ́dọ̀ wá sálẹ̀ kálí máa fẹ́ lówó gbogbo ètò ṣe kí nìyẹn ká máa. wo bí gbogbo ilẹ̀ tí wọn ò fọ̀ ní ẹ̀kúnlé yẹn gbogbo sọ́kàwé yẹn ló máa túnṣe idiot gbogbo ṣe rí. ẹ wo bàbá jẹrin ẹpẹ àwọn nǹkan tẹ̀ ń ṣe ẹ ti ń stress ara yín o. ẹ ti ń dàgbà ẹ ti dàgbà ṣe ẹ láti àdóbà àwọn nǹkan kan fún wa ẹ jẹ́ ká máa mọ́nítọ̀ ẹ̀ sódà ẹ lè àbí kí ló fẹ́. you are mad because ẹ kọ́kọ́ sọ̀rọ̀ inú bí mi ṣé ìyẹn ló fún ẹ náà nígbà tí pé kẹ́ ẹ má ṣe iṣẹ́ yín níṣẹ́ mo ti hẹ́ ti that's it mo dẹ̀ máa bá yín fà now màá ní kí wọ́n wá bá mi block po kíni. ó ti yé mi ilé ìṣẹ́nu lé ẹ wá roko. pẹ̀gẹ́lẹ̀ pẹ̀gẹ́lẹ̀ ẹ ń ṣe ara orí yín ò pè àwọn ọmọ tọmọ orí yín ò pè ṣí ọ abẹ́ fi kalẹ̀ sí i ó tutù o ó tutù o. ẹjọ ko ẹjọ ẹjọ jàre idiot ẹyin boys yẹ o ah, okay ẹ ẹ easy but problem tẹ ní rè mi ti sọ fún yín ọmọ bí ọmọ ni mo ṣe ṣe yẹn ìmúra ẹ ṣe mí bí bàbá nígbà tẹ mọ̀ wípé èmi environmental ẹ ti sọ fún mi àwọn nǹkan kan èmi náà mo bí ṣe máa defend yẹn dẹ̀ mọ bó ṣe ń lọ nínú ilé yìí ẹ mọ̀ pé ké ló pọ̀ jù oníkàkú kan fẹ̀sìn bojú wọn fi oríṣiríṣi bojú ni àgàgà yìí tó pẹ́ ní ẹ̀ tó ń kọ́ àwọn ọmọ káàkiri tó ń ṣe lẹ́sìn yẹn you see but ada fún yín lágbára ọlọ́run ah, ẹ wá gbọ́ ẹ mọ́rísì ti ṣe láìkí yín o nítorí pé ẹ jọ mí ah, ẹ jọ mí nítorí pé gbàtẹ́ mi fúnra mi wà kékeré bíi ti mo ṣe wèrè gan eh? ah, ẹ ya wèrè ẹ̀yin ò ya wèrè rárá. ìkúlẹ̀ abiyamọ báwo wèrè gan ni gidi ah, ah. ọba àwọn wí. ọba wí ẹ̀yin náà kò yes. ẹ mo ṣàṣọ àṣọkù tó ń wọ báyìí rí. nítorí wípé ẹ lẹ́sìn. ẹ jẹ́ kí bàbá fún wa lẹ́kṣọ̀ bàbá yẹn fún wa lẹ́kṣọ̀. igbó wo lẹ́yìn mu sẹ́yìn ti mu gbórí tẹ̀dẹ̀ ń drive lọ báyìí kẹ̀ máa drive lọ títí báyìí kẹ́kọ̀ọ́ dẹ̀ rí àwọn èèyàn tó ń ṣe patí lójú títí lójijì bíi. ẹ jẹ́ kó. ókè ìyá ló jẹ́ kí. àwa ti mu gbódé lẹ́bùn yẹn rí mo yà wọ́n gbó straight gbà àwọn èrò àṣekọ̀sẹ̀ ẹnubọ̀ lójú títí igbó ló fà á. ó ti jẹ́ pé wọ́n pé. ẹ wá gbọ́ gbogbo style tí wọ́n fi mú igbó tó bá jẹ́ wípé ẹ ti bá mi tọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ ni màá ti kọ́ yín náà ṣèbí fífà nìkan lẹ́yìn ṣe ẹ̀kan akọ́nà sí lásán ni oh shit ẹ̀yin ti fi tẹ̀ bá rí. kò sẹ́yìn ní ayé jésù kan wọn fi gbó tẹ̀bà. Ah, tẹ̀bà ẹ̀ sọ́ọ̀rẹ̀ láìláì ẹ̀ mí ayé mi tún sẹ́là. wọ́n fi gbó sí rice hmm? in fact ẹ ti mú bíi tíì rí. rárá tíì kí wàá lẹ ẹ̀rọ ní sẹ́yìn kan mú lásán ni kì í ṣe pé mú kí ara igbó dagan. yes. ẹ dàbà jẹ́ lára. wo wẹ́ ẹ má rọrùn kò sí problem kò sí problem a máa júṣe fún yín a máa júṣe fún yín a tún máa júṣe fún yín um, you see um, ẹ wá gbọ́kàn àwọn ọmọ tí ó wà ládùúgbò yìí àwọn ìyàwó náà fẹjọ́ sùn ṣùgbọ́n ẹ má wọrí mi rí tí wọ́n rò ẹ bá wọn ṣeré. Hmm. ẹ bá àwọn ladies ṣeré ẹ fọ́ wọn gbogbo anything kò yẹ yín sìn ẹ tó bá wa lóyún ibi tíjà ti máa ṣẹlẹ̀ nìyẹn tẹ́ ẹ bá sọ pé ò gbà mí ní láìkẹ́ ah. ẹ máa sọ mí lẹ́nu ni torí pé mi tẹ̀ ń wò yìí mo bímọ tó pọ̀ gan ah! mo bímọ tó pọ̀ gan táwa sọ pé bàbá kọ́ńtírì èmi ni. ẹ má bínú ṣe ọmọ yín pọ̀ ọmọ two face lọ. ẹ bọ̀ tí mi níyàwó rárá mi níyàwó ńlẹ́sìn. wọ́n ní àwọn bíi nation ọba country ní ọmọ two face country. mélòó ni two face bí. àní mi ni bàbá country kò yẹn náà country. wá gbọ́ mi dáadáa ẹ̀yin náà ẹ má kọ oyún ní tí mi fẹ́ sọ fún yín ẹ má kọ oyún ẹjọ́ ilé wà tó bá yẹ kó sówó lọ́wọ́ yín ni ẹ má wọlé ẹ kó wọn wá sílé. I'm fíà. wọ́n bá sọ pé kọ́mọ́kọ́ máa gbáyún kó máa gbáyún nù lẹ́sọ̀ àmọ́kè àmọ́kè I'm kò yẹ ìsìn. but ti bá taba fún dọ́tà yín kọ́. bàbá máa fún wa. à ah, má lọ dọ́tà nù má lọ dọ́tà nù tó bá lọ sọ́dọ̀ dọ́tà mi ní láìkẹ́ mọ́ ẹ̀ eh, because mo mọ̀ pé ìwọ máa jẹ́ kí ayé dọ́tà mi dàbí ayé tiyín nìyẹn. ó oh, no no no no bọ́sù kò yẹ pé bàbá ò láìkì wọ ó lè jẹ mi bàbá ẹ fún lọ́mọ wọn. ẹ má jì síbẹ̀ because àwọn tó kù fún mi nìyẹn ah! <laughs> um, ẹni kìíní ìsìnkú. ẹ ló kú bàbá. mi ní kọ̀ọ̀kan nínú ilé. ẹ make sure pé mú kíní bá mi mo fẹ́ sáré. ṣé ètò tutù. yes. ṣé ẹ lè gbẹ́ fọdà. ẹ ní lọ ìjọ ìṣàkóso style yẹn kàṣọ abẹ́ yẹn. nǹkan kan wà tí màá yẹn sọ tó tóbi ó tóbi ó ṣe gbà lára mi ni ó ní kò lè sun mọ́mọ́ wọn wọ́n wá ní kó má dán wò páwọn ò fẹ́ ká yé ọmọ àwọn dàbí ayé wa ṣé ayé wa ò dání. jọ má bínú jọ ò ní ọfẹ gbọ́n náà. àlọ́jọ thursday gbọ́n yẹn lọ́wọ́ òkú tó ti kú máa wá rẹ̀. bàbá sọ pé òun fẹ́ ká yọ àwọn ọmọ ẹ̀ kó dàbí tó sọmọ ẹ ẹ first time tó ronú kan lẹ̀ láyé mi mo ṣe máa ń ronú báyìí mo sọ ṣé àwa ṣé àwa lórúkọ tiẹ̀. wọ́n sọ wọ́n wíru òun wíru. wo bí ṣe òótọ́ lè ní sọ fún ṣé gbogbo oríṣi tó yìí inú olóbìn kankan mi ò àbúkọ nìkan ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ tí mo fẹ́ parọ́ fún ṣé bí mi ṣùgbọ́n báyìí mi kọ́ ẹ̀jẹ̀ tán ni o mi jẹ́ kí n ṣe bí àwọn tó máa róbìnrin tọkọ máa bàlẹ̀ lórí tó máa sá lọ mi ò ń ṣe bẹ́ẹ̀ o ṣé ní mẹ́ta ọ̀rẹ́ mi tó ń wo ẹ̀ ajá tán o èkó láti wá o akọni kàwá kàwé lábá mi báyìí mástà náà jẹ́ ló ń dìlẹ̀ wa káàdì pa mástà bá ń padà sí lé nìyẹn káàdì tó lọ́ àmú mi lọ́ba máa ń mi nìyẹn ó ti yẹ fọkàn ìbá mi ìyípa ọ̀fẹ́. ìwé ìyọkùnrin ti pọ̀ jù yípa ọ̀fun mọ́fí mi sílẹ̀ ah ṣé gbogbo ọkọ táwọn èèyàn kàn sọ tí gbogbo èèyàn sọ káàkiri wọn parọ́ mọ́ wọn fẹ́ bà mí lórúkọ jẹ́ ni o tó bá ti rí èèyàn tó ń dìde kó máa bà lórúkọ jẹ́ ni banjẹ́ banjẹ́ lọ́kàn bà mí jẹ́ ni tó ti yẹ mo nífẹ̀ẹ́ ni. ó ti kojú tó jẹ́ ìgbà wa. bítù ọ̀rà ogun ìsọdẹ́dù mi. ìwọ lóyìnbó rí ibùgàn ìwọ ni ìsọdẹ́dù mi ìsọdẹ́dù mo rí ẹ ń jẹ́ mo rí ẹ ẹ kí ló o àmọ́ ah, bínú jàre àwẹ̀ okun mo rí ẹ àfáàn. Ah, ẹ wọ ẹjọ ẹ. àdán mo ẹ o. ọ̀rọ̀ gidi mò ń bẹ̀rẹ̀ sọ káwọn olórí burúkú yẹn tó wà máa pàkúta sọ̀rọ̀ wá tó ti yẹ má yẹ kí n gba gbé táìmù ẹ̀ gbáwo ni wàá tó padà dé náà. ó máa tún wọn náà. ànáwà péré o lè máa lọ tó ti yẹ wàá báyìí mi bíbáyìí kémi kúkú dúró báyìí mi bá lọ lébèké lọ báyìí àgbà mi ìfẹ́ kọ́ tèrè mi sí kó yàgbẹ́ mi sára fojú mi ràn án kó yẹ jẹ́ kémi mi dúró dé mo kó lọ́kọ̀ dé wàá bá mi bí ìrètí tí àgbà rè é. ojú ilé. Mago. Gúrúgú bá lòrù rẹ̀. Mago. Ojú tẹ́lẹ̀ ojú tó kọ. Olùdókòwò sí ẹ̀rí. Àdàdà. Ah, ah, Sọ́mọ́sọ́ yóò gbé gbogbo ẹ̀ yóò tó lẹ̀ báyìí yóò tó kéèyàn tiẹ̀ lo nǹkan kó wá mú kó mú gbogbo rẹ̀ kó kọjá lójú kan báyìí kó wojú rí dàlẹ́ tó bá kọjá àní téèyàn bá ti fẹ́ yàwó ọ̀gùn èèyàn ti ní ṣòro èèyàn ti ní ṣòro gbogbo nǹkan sì ní gbogbo nǹkan sì ní ọ̀gbùn òní òórùn ní mọ̀ bí ṣe ayọ̀yọ̀. dáfó. amuda. àbẹ̀sìn ló lẹ́nu. dáfó. amuda. ah dáfó. kí ló ṣẹlẹ̀. ah amuda. olú ọ̀tẹ̀ báyé rẹ̀ jẹ́ ẹ jẹ́ ló kí lọ́ọ́ fariwo wo inú bí mi o. kí inú bí ọjọ́ bí èyí nìlọ èsì ń pọ̀ mí irọ́ ti ba ayé ẹ̀ jẹ́ ọ̀pọ̀ lóore. kí ló rí. ṣòbí ọgbẹ́ ọ̀fẹ́ bíntu ni. èmi lọkọ bíntu àbí sẹ́yìn jẹ́ kàyéfì fún ọ ni. Ah, nǹkan àṣírí ẹ̀ ti tuntun mi lọ bí mo ṣe ń bọ̀ asọ́dọ̀ ẹ bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ mo kọ̀ kí mi bá ti kọ̀rọ̀ bí mo ṣe ń bọ̀ mo kọ̀ rí bíntu àtàdégbòyà mo ṣe lọ́mọ ààrẹ nì àkọ́kọ́ mo kọ́kọ́ gbóhùn nìkan wí ah, àmùdá left left bí mo ṣe wo left bí èyí báyìí mo kọ̀ kan kọ̀rin lọ́mọ́ra kọ̀rin kí àṣàlẹ̀ ọ̀nà ìpalá tọjọ́ ọ̀pùrọ̀ rìnrìn. mo dáná bíntu àti anígboyà. bíntu àti anígboyà. Ah, bíntu àti anígboyà. bíntu mo sọ fún ọ pé bíntu màmá rẹ ti fà lé mi lọ́wọ́ kò lè jẹ́ bíntu lórí. dàfó. kò jẹ́ bíntu kò lè bíntu ìyá bíntu fà lé mi lọ́wọ́ ọ sọ fún mi pé máa tọ́jú ọmọ yìí o ọlọ́run ò fún ọtọ́ o kí ni ìtumọ̀ ọlọ́run ò fún ọtọ́. ẹ ìtumọ̀ ọlọ́run fún ọtọ́ pé ọyà ni ni ṣùgbọ́n n kò mórí o èèṣọ yà rẹ ṣọbi ọwọ́ àfẹ́ àti bẹ́ẹ̀ lọ wí sí mi ẹ ti dọ́kọ àtìyàwó nù ẹ ti dọ́kọ àtìyàwó nù mọ́mọ́ rẹ ti gbà á ọmọ tí wọ́n ti fi lé mi lọ́wọ́ lánìgbòyà tó ń débẹ̀ sánìgbòyà fẹ́ kú ni sọ fẹ́ kú ni sá sọ fẹ́ tọ́kú lánìí sí ànìgbòyà fẹ́ tọ́kú lánìí. mẹtírọ̀sì rẹ méyèjà méyèjà níbẹ̀ nítorí mẹtírọ̀sì rẹ. ọgbẹ mi gbọ́ ọgbẹ mi gbọ́ ọgbà mi gbọ́ mẹtírọ̀sì rẹ. àmọ́ o ṣe tó dùn mí o ṣe tó dùn mí o àmúdá ọ̀dàlẹ̀ o ọ̀dàlẹ̀ o ó débì kan wọ́n mú ìyàwó mi wọ́n rún mọ́ra nǹkan wọ́n rún mọ́bì kan o sì débẹ̀ o sì bàbẹ̀ jẹ́ o bàbẹ̀ jẹ́ kò tiẹ̀ wá kò wá bàbẹ̀ jẹ́ kò wá ta sẹ́mi lọ́rùn àbí kò bàbẹ̀ jẹ́ débì kan kò rán yàn sí mi. kọ́ọ̀dù fẹ́ ṣe. sórí bínú ṣe ń bí mi tó tó bá jẹ́ pé bó ṣe ń sọ yìí tó bá jẹ́ pé eré ni àmúdá <laughs> if not play make not stop am o if not play make not stop am o. òyìnbó nìkan ni òyìnbó nìkan ni àmọ́ yìí mẹ́gbà mẹ́gbà kọ́ sọ òyìnbó jù bẹ́ẹ̀ mẹ́gbẹ̀ yìí. ọ gbàgbọ́ ọ gbàgbọ́ eh, kò sí wàhálà wọn wà ń bẹ àbí wọn ò sí ń bẹ mọ́ wọn bẹ bẹ bẹ bẹ bẹ ọ̀rẹ́ ní bẹ bẹ bẹ bẹ. a ah, a ah, ah. anigboya a ọ̀run mọ̀ kanjú mọ́ gbogbo wa là ń bọ̀ tí n bá débẹ̀ ẹ sì anigboya mọ̀ bó ṣe kópa yóò dúdú wa ni yóò sì wá bí ẹni tó bí ẹni tó bí ẹni tó bí ẹni tó ti kú kú ọjọ́ méje ni èmi ni mo sọ bẹ́ẹ̀ a sọyẹ́rì ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jẹ òtẹ ẹnu ìbòde sọyẹ́rì ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jẹ òtẹ ẹnu gírígbó gírígbó hello hello sidi. like me. yeah yeah. Uh, sorry for disturbing you. Eh, mo kò appreciate beauty ẹ I think this is the first time for me to see an angel. Thank you. Yeah. Uh, sorry She oh, mind kíkan ní nọ́mbà ẹ so bí ayẹ kọ̀ọ̀kan kíkan máa ṣe hi that's all. You mean my number? Uh, yeah, yeah. I hope you mean no. Ah no no no no no no mi ilẹ̀ àmọ́ ẹ̀ ọkùnrin tó bá àmúwọ̀ obìnrin báyìí ọ̀dájú ọkùnrin ló yẹ kó pa á nù dẹ́gbàá àgìkan ló yẹ kó fún un torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí mo máa ń rí wọ́n máa ń mú mi bàjẹ́ inú máa ń bí mi because kind of their look their dress bẹ́ẹ̀ máa ń rí inú kọ́ máa bí mi ni so ti bá pariwo àwọn èèyàn bẹ́ẹ̀ pé mo rí wọn inú mi ò ní dùn so ti bá wáyé kí inú mi wá dùn by force màá kọ́ láti fẹ́ pé irú ìwọ báyìí ti bá kọ̀ ti gbóhùn inú mi á lè dùn that's what mo fẹ́ fi ṣe ah, okay no parents your phone. all right thanks. all right kí ni kí fi save ẹ. Um, Ọlákìtàn. Ọlákìtàn. yeah. so Ọlákìtàn nice to meet you. same here. my name is Mr. Anigboya. sorry. Mr. Anigboya. okay. all right. Bye -bye. Ha! Hey, boy, finger! láti rí sínú ẹrú yìí sórí ó náwó débi pé mo dẹ̀ dọ̀dẹ̀ báyìí sórí dúró. pé mo wò ó pé yé ayé mi o èèyàn ló ń náwó báyìí wo mi ilé miss club yẹn lọ́la àfi kí n débẹ̀ tí mi bá débẹ̀ mo máa faint tó bá gbọ́ mo máa faint. ìgbàjọ́ ń lọ náà ni. owó yẹn máa ní ìṣọ̀kú ná fún mi. Ah! torí wo bí. <laughs> I'm with you, eh, okay, baby. mm For real? oh my god okay i love you to my baby yeah sure trust me okay bye ah okay okay okay are you okay now okay bye um, but ẹ̀yin girls yìí ẹ fọ́nìṣà ẹ ṣàlì pé mo wà and ẹ dẹ̀ ń ṣèyí ó ga ọ ká dẹ̀ máa sọ̀rọ̀ mọ́ torí o receive call. ló fi ń bá wa sọ̀rọ̀ bíi pé a jẹ́ bébì àwa nìyẹn o. Hmm. ṣé kí n ṣe bébì tẹ́lẹ̀ ni bébì nìyí náà ẹ kí n ṣe bébì lẹ́ ń sọ̀rọ̀ pàrọ̀ olóòórùn kan ìwọ níwọ meet bàbá kan ní club kìíní kan ó náwó fún ibi kí n so torí ẹ̀ o tún fẹ́ lọ lọ́la o kàn sọ̀rọ̀ ẹ̀dọ́mọ club ṣá torí owó come on ẹ yé máa ṣe àwọn dirty ones yẹn it's not good ṣé kí bọ́bọ́ mi tí mò ń sọ yìí ok àìrà wa rí ó dẹ̀ ń rí mi iphone 7 plus iphone 7 plus In any pé I ọkùnrin tó sì lè ṣàwọn nǹkan báyìí ṣì wà láyé. ọ máa wọ ẹ jaburata as in wọ́n poor ju iyanrìn etí òkun lọ hmm. ṣé bọ̀bọ̀ tí mò ń young Dango làwọn ẹgbẹ́ ẹ̀ máa ń Boy tó bá ń gbọ́ small but mighty òun ló ń jẹ́ bẹ́ẹ̀ ó rẹ́dì láti ná last card ẹ lé mi lórí. <laughs> Ah, anyway tí bá sí pé màá gist yín gbogbo ayé tí bá lọ jẹ lọ́hùn. àjọ máa dé bẹ́ẹ̀ ni àjọ máa dé bẹ́ẹ̀ ni. wo má dóhun lóhùn o ṣàmọ̀ pé last day lè best friend ẹ̀ so tó bá ti ń lọ òun tẹ̀lé ẹ̀ rẹ̀ o sì gbọ́ bẹ́ẹ̀ yẹn. má tẹ̀lé mi lọ èmi ni best friend ẹ̀ ẹ̀ sì jókòó sílé jẹ́ ti gbọ́ ẹ jẹ́ kí ìyàwó oníǹkan kó lọ ná tí bá rí àwọn àpọ̀n bíi títí ẹ̀. mo mọ̀ kán ṣe kí ni wọ́n ṣe tàpó yìí tó ga kí ló tó rò pé mo tó lè ṣe fún ọ kan tí ẹ béèrè nǹkan kan láàrin béèrè nǹkan kan mi kó má wọ́n tí mo lè ṣe àbí àbí ká sọ pé bóyá àbọ̀ nǹkan bẹ ládùúgbò tí wọ́n ń jọ láàmú kan tó ń dúró pé bóyá àbí olè fáwọn kó o sọ fún wọn kó o ti lọ́kọ. ọkọ wọn ni mo ní ẹ wo ẹ fi mí lẹ o ìbàdàn fún àbídé wọn pé ẹ fi mí lẹ. Bintu jẹ́ kí wọ́n mọ̀ pé òrùka ti jọ́wọ́ ná di olólùfẹ́ rẹ̀ mú òrùka ti jọ́wọ́ ná mm. sọ fún wọn pé o ti kí wọ́n tún kan lẹ́yìn ọ̀rùn rẹ̀ lẹ́yìn kémi àti ẹ lọ rẹ́gísírì ká lọ ṣe rẹ́gísírì. ń mọ̀ yẹ ká ní gboyà gbá yín mú. Ah, a ní gbo kí ló pé. a ní gboyà tó bá gbá yín mú. Ah, a ní gboyà pé méjì nínú ìlú yìí. a ní gboyà ọmọ kan báyìí pupa léńjẹ léńjẹ báyìí tó nírun gbọ̀n bí irun gbọ̀n òbúkọ báyìí. kò ní ń gbọ̀n ewúrẹ́ ẹ fọkàn mọ́. sọ ah, nǹkan níjà ní gboyà ni. ọwọ́ wa ní ọ́bíìsì sọ́ọ̀mọ̀ ni mm. àwa lálọ́ lè tọrọ yẹ èyí wa ní gboyà tún wá gbọ́ tún wá gbọ́ tó bá yẹ pọ̀ mọ̀ta nígboyà ká ní ó dùn mí tó pẹ́ délu yìí ká ló tètè délu yìí ni ọba mo lóyìn ta nígboyà jẹ ó lé ní ah. ń jalè tẹ́lẹ̀ ni so tún wá gbọ́ Boko Haram gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ níṣẹ́ rẹ̀ ti ń ṣe nígbà tó di pé wọ́n mú àwọn Boko Haram wọ́n pa wọ́n wọ́n bọ́ ọ̀sọ́ lọ́rùn wọn. dáńfó o ṣe àfẹ́ jọmọ ìlọrùn lẹ́ṣà. èmi náà kọ́ lọ́ọ̀ni. ẹ kú jáyé. <laughs> ẹ ló fa ẹ ṣe ń gan ẹ dàgbà ẹ pẹ fún wa sọ wá rí o ti gbọ́ so o ti gbọ́ ọ̀rọ̀ ni màmá sọ̀hún orí pé bí wọ́n ṣe dé wọ́n ní dáńfó ọlọ́run ò fún ọ wò ó túmọ̀ sí pé wọ́n ti mọ̀ pé òrùka ti dọ́wọ́ ná di olólùfẹ́ rẹ mú òrùka ti dọ́wọ́ ná di olólùfẹ́ rẹ mú wọ́n ń sọ fún ọ ni wọ́n ń pa fún ọ ni pé ọkọ rẹ ló jókòó yìí só ti yọ wọ́n ní kò dì mí mú kémi náà di ọmú. mi lè fẹ́ yín ẹ kọlà ẹ kọlà mi lè fẹ́ yín. mo kọlà ìlà ń ṣe mo lè palà rẹ mo lè palà rẹ tó bá jẹ́ torí tiẹ̀ kí ni mo ń fi là ṣe kí ni wọ́n fi ń gbowó ni. ẹ lọ para. ń palà rẹ ọ ní sanpépà. mi lè mi ti fẹ́ sanpépà yín náà lè fẹ́ parẹ́ ní kẹ́ parẹ́ fúnra rẹ̀. kò bá jẹ́ wíwé pín lórí èrú náà mú harahara ń bọ̀ fi parẹ́ ṣé kíní rẹ̀ sì ní kíní mórí. ẹ ó ní. ó sì ní kámẹ́rà. ó ní sẹ́fì. jaya sẹ́fì jaya sẹ́fìsínẹ́sì. ẹ̀yà. sẹ́fìsínẹ́sì. àwọn ọmọ mi ọ̀yà. ọmọ ọjọ́ ìdùnnú ẹ̀ ni èní jẹ́ gbogbo gbàdédé ló ti kú nítorí tọ̀dú ẹ eégún ó ti ń jó ní kọlákọlá àwọn lílùgbọ̀n ò gbẹ́yìn àwọn olórin gan ti ń kọrin níta ó jẹ́ jókòó sí báyìí ó ń sunkún. ọ̀ṣun mi èní òṣòjọ ẹkùn ọjọ́ ayọ̀ nílé ní ìjẹ fún ẹ ṣùgbọ́n má sunkún mọ́ o ọ̀ṣun mi ò yanu ojú rẹ nì ń gbígbà kẹyìn tó fẹ́ gbé nì àwa tá a wà pẹ̀lú rẹ gan pàápàá àìtí ìmọ̀gbà tí ìgbà tiwa náà máa dún. bọ́lọ́jọ́ bọ́lọ́jọ́ ò ṣeé gbé ṣeré. ọlọ́jọ́ bọ́lọ́jọ́ ò ṣe é gbé ṣeré. irú ìyá rẹ̀ ń bá ní. máa délé yàrá náà kó. ọ̀sùn ẹnu gbé iná ṣì wà. ẹni kì í ṣọjọ́ ẹkún ọjọ́ ayọ̀ ẹ lọ́jọ́ tèmi torí tiẹ̀ láwù gbàgede èrò ti pọ̀ lọ bìbà ó ti tó ó ti tó bí mo ṣe sọ fún ẹ yẹn ó yá dìde kó kúnlẹ̀ kí n wúre fún ẹ ó ti tó ó ti tó ọ̀ṣun wù mí á dà fún ẹ̀ wàá ṣàṣeyè wàá lọ́re wàá bọ̀re ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyàyùn á tiẹ̀ lẹ́yìn kò ní tiẹ̀ lójú. ẹgbẹ́ mi wọ́n ẹ pàṣẹ ti dé látọ̀dọ̀ àwọn ọlọ́sùn àbí ìbòlẹ̀ lọ yẹn ẹ mm. bá wa sọ nǹkan kan kí lẹ bá dé. Ah, wàhálà wà o wàhálà wà gidi. wàhálà bìí báwo. Ah! àmọ́ ilé àná dùn ún lọ o. gidi. ṣé báyìí dílé àwọn ọ̀ṣun mi báyìí bẹ́ẹ̀ lọ kí wa lọ́tún lọ kí wa lọ́sì. bẹ́ẹ̀ làwọn òbí ọ̀ṣun mi lọ kí wa ẹ̀ka lọ. ẹ̀rọ ẹgbẹ̀rẹ̀ kí ẹ ní àmàlà ní o. lórí mi lórí ló bàtà ní palapalapa. palapalapa bàtà lọ. Ah! bó ṣe ń sọ nìyí àmọ́ ìtọ́jú wa rí ò dáa. ó tó yìí lẹ́jọ́ máa rí i. ìbá fún yẹkẹyẹkẹ. kí wọ́n rí tó ń sọ bí ẹni pé nǹkan tó ṣẹlẹ̀ ò serious. kò fi gbogbo ah. ara serious tẹpẹ next time ẹ bá wọn bí ara diet ṣé ìwọlẹ ara diet ni àbí one minute. ìgbà fọ gangan ni mo gbójú àgbo dáhùn everybody ti ní yé. Ah, eh. kí ni next time ẹ máa ra ẹ máa dá tàbí one minute dání. kí ló ṣiyẹ́ tó ń fọ̀rọ̀ yẹn ṣeré ṣé o mọ nǹkan tó máa kọ́ọ̀sì odidi ìlú tó ti ṣẹlẹ̀ ṣé o mọ nǹkan tó máa kọ́ọ̀sì pẹ̀lú pé òkè igbá fọ́ ẹ má bínú ṣe ẹ má sọ fún mi pé nǹkan tí mò ń rò ló ṣẹlẹ̀ ṣé kò ń ṣe pé nǹkan tí ẹ̀yin méjèèjì plan pé kò fi nǹkan sínú nǹkan kọ́mọ yẹn no no no no mi pẹ̀lú yín tẹ fi ní pé kó fi rape Ah. ìyàwó ẹ̀ tá a fi oh. ní o ti jábàálẹ̀ ọmọ yẹn. ọ̀rọ̀ ah. ìwà lè máa tẹ̀lé o ah. pé tó níbi tẹ̀lékọ́ bàjẹ́ tẹ̀lékọ́ lè dá so ti wọ́n nu wọn bá rí kọ́ wa ṣáwọn ọmọ pọ́nmọ wọn ò lè rú gbani àbẹ̀wò ojú ara ẹ̀ fọ́mọ̀ pọ́nmọ wọn ò lè rú ló gbé. actually na village yẹn wọ́n á take mind ní. ẹ wọ́n á take heart. ẹ take heart. ohun tó ń ṣe èmi yàtọ̀ mẹ̀sẹ̀ pàdé ọmọ kan báyìí ni eh, ọmọ òun pọ́n látòkè délẹ̀ báyìí ni ṣé lóòótọ́ ó kú jù àmọ́ nǹkan kékeré kan wà nbẹ̀ ni ọmọ òun lè wọ́n fi iPhone o. wàrà wàrà mara lágbára Ọlọ́run ó tún ọkàn lọ́lọ́run o tún wá lóun fẹ́ Brazil rẹ̀. ìdílé ṣe Egypt ìdílé ṣe Egypt àbí Malaysia kó tẹ̀ ṣe nàìjíríà á ah, brazil jìnnà dé. o ṣe. àmọ́ ohun tó wá dàbí wàhálà bẹ́ẹ̀ ni pé mi ní mọ́tò tá a máa lọ fi gbé láti lè build up package yẹn dáadáa. àdúrú mọ́tò tó wà lẹ́ǹkọ́. ó wà. àtọ̀ àwọn mẹkáníìkì tó wà níbi ẹgbẹ́ rẹ̀ ah fìtọ̀ sórí àwọn mọ́tò tó máa ń kó aṣọ dọ̀ wọ̀nyẹn ọ̀rọ̀ àṣírí ni àwọn mọ́tò yẹn wà bí kan lọ ewúrẹ́ wo ló fẹ́. mo ń wò bóyá bíi réǹjì ni. réǹjì lóbi réǹjì. réǹjì ṣé àdìgbò wa rí réǹjì ṣé kò ní rí bíi crv two thousand and sixteen model. bó tó ṣe dé òní wa ẹ̀yìn wájú kò sí a máa fún dẹ́rẹ́bà ó máa wà yín yes. àmọ́ ilé ńkọ́ ilé tá a máa. ilé ti wà ilé ti pọ̀ jù ilé ti pọ̀ jù. torí ẹ̀yin méjèèjì ayé ti ń bàjẹ́ lọ́yà mi. kọ́ ẹ̀. ayé yín ló ń jóná lọ́tẹ̀ mọ́ yóò ẹ̀yin méjèèjì yìí ni ọ̀lẹ́ máa bẹ̀rẹ̀ ayé jẹjẹ yìí. ṣé wọn lọ la yé yé báyé ti wá ní. kókun ẹ ti wálẹ̀. kókun ẹ ọmọ lóru bá kó owó wo aradite àti one minute kò lẹ́ òòlẹ́. one minute kọ́ twenty two hundred minutes ni ẹ̀yin ẹranko lásán yìí. ó ti ṣe twenty minutes ni. wà lọ mú ọmọ dáhùn sọ yìí ọlọ́run rọ̀ wà lọ́wọ́. àmín àti ìgbàdúrà gan kàfàdúrà tì náà kàdúrà sí ní orúkọ jésù agbára ìjẹ jésù pápá lápá àgbẹ̀ She can go. Mm-hmm. But I stand and wait ṣé o kò tí mo ní màá ṣe fẹ́ máa ṣe fún ẹ̀ oh. little time kọ̀ ló kù ní láti parí master máa ṣe ṣé gbogbo ilé òkèrè nìkan tí máa kọ. mo ti ẹ̀ trust him. kí ló ṣẹlẹ̀ ń bẹ̀rù. Ah, ah. Daddy, meet my friend, sir. say, come here. Yes, sir. Who is this? It's my friend, sir. From where? From school. What is your name? Anigboya, sir. Anigboya. Anigboya. Anigboya ti Bonia. Kwara State, sir. Kwara sir. Anigboya, Kwara State. mi ò fẹ́ embarrass ẹ mi inú room mi ok daddy. calm down ní sùúrù. daddy. Oh. Virgin, the love ọmọ elépe ṣé kété ń wéré elédùn ọ̀dà òṣì. ó ṣe máa mi. dẹ́kun ó bá ń gbé kan ròkè ọjà ó sì gbé kan lọ ṣàlẹ̀ odò torí mò ń re mítí elédùn. ti gbọ́ màmí. èmi ní iṣẹ́ tó ń rún jurunmu tó fẹ́ jíṣẹ́ fún mi. mami aṣọ ti máa ń lò yẹn. aṣọ kí ló ṣaṣọ. aṣọ ti máa ń rí oṣù ká kí ló ṣàṣọ. mami. Ah! kéèmí ẹ ẹ bíntù ẹ dẹ́kun ẹgbẹ́ mi tẹ̀lé wọn ah, ẹgbẹ́ bíntù lè. Ah, èyí ìdìbò ọ̀dà fọ́sílẹ̀ jàre jàre jàre fọ́sibítù ìjàgbé ìjàgbé ọ̀sibítù ọ̀sibítù ọ̀sibítù. Onílù. Dàbò. Dàbò. Dàbò. Ọtí ṣẹlẹ̀. Ọtí ṣẹlẹ̀ dàbò. Kí ló ṣẹlẹ̀? Kọ́ọ̀sù gbó sabisa mọ́jú. Ó pè lẹ́jọ́ kọ́ọ̀sù bí èèmọ́jú o. Ó mi ò fẹ́ ó sì bá a jàre. Kí ló ṣẹlẹ̀ gangan? Ọbẹ̀ rẹ ni o. Ọbẹ̀ rẹ ni. Bí tú ọjà rẹ, àwo ti lọ. Bí tú àwo ti lọ. Àwo lọ. Gbogbo nǹkan kí ló mọ ṣe bí wèrè báyìí sí náà bíntu àwo ti lọ ṣé bíntu ṣé bíntu rí lé ni sáwo ni ṣé àwo yin fa ni bíntu ni àbí àwo kún falé sọ fún mi ṣé bíntu sáwo ni kí ló kẹmi pẹ̀lú àwo ti lọ àbáwọ̀ lọ kí ni tèmi pẹ̀lú yìí. dáfó hmm? ọ ìṣọ ọmọdé mọ ṣàdúró ọ̀rọ̀ kìnìún sọ látàárọ̀ èsì hmm. yìí kò yí ọbẹ hmm. ọdà o màá là bẹ́ẹ̀ o bíntu ọyà rẹ o ti kú. yé yé yé bíntu ṣe kí ni. bíntu ti kú. kò dára. Bintu lọ. Gbèsè Bintu kú kẹ̀ Bintu kú kẹ̀ Bintu kú kẹ̀ ah, ah, Mùdára. Bintu kú kí ló pa kí ló pa kí ló pa Bintu Bintu ò tiẹ̀ tẹ̀lé Bintu ò tiẹ̀ wá kú kò yẹ kí Bintu ò kú Bintu ò ṣe kú kí ló pa Bintu. Ṣé mo pa ni? Àgbọ̀ o, ètò sásìkò ẹ̀kú lára o, mo mọ̀ pé a dùn ọ́ ọdún ẹ̀mí náà ah. àmọ́ ṣe mọ̀ pé mo wí sí ọ pé àbá bí tí o pé kọ́nẹ́ẹ̀lì ni ẹ̀yà arúgbó ti pe kọ́nẹ́ẹ̀lì ọ̀hún ẹ̀ pé sójà ẹ̀bọ̀ bẹ́ẹ̀ o sójà ẹ̀bọ̀ àsúlẹ̀ rẹ̀. wọ́n ti pe bàbá Bíntù ah. tó jẹ́ sójà pé kó máa bọ̀ ayé mi ta dànù. ayé mi wọ́n ti pe mo ní kí n lè wọ gbogbo kẹrù ẹ̀ àmì àlọ́. wọ́n ti pe wọ́n ti pe kọ́nẹ́ẹ̀lì àwọn sójà kó máa bọ̀ ìkúdé ah. ìkúdé wo mo ti lọ. iná gbogbo gbojú sọ fún ẹ yín pé mi ò fẹ́ kó kí mi mọ́ nínú ilé yìí tí ò bá jẹ́ pé kò síbi tí mo fẹ́ lé ẹ sí ni màá ti ní kó kúrò nínú ilé fún mi ta ló fún ẹ lóyún ni mo béèrè lọ́wọ́ ẹ tó dẹ̀ lé tó yìí ó ti disgrace mi already ó ti embarrass mi bí mo ṣe dúró yìí àìmọye àwọn èèyàn tó ti wò mí tàpé ṣó yẹ kó jẹ́rú ọmọ mi ó ló máa lọ rí oyún he mo dé bí ẹlẹ́rìí ta lẹ́ni ọ̀hún àjọ̀nú ni kì í ṣèyàn bíi tiwa yìí ẹ̀yọ́ wádà mú wá láti skul lọ́jọ́ ẹ̀ sílé sá a ní ìgboyà ní sá. a ní ìgboyà ibo ló ní ìgboyà sí tí kú máa pa lójú ak forty seven ló lóun ní ìgboyà ọmọ wo bọ́ọ̀ tó wá sínú níbi tí mo ní mi gbọ́dọ̀ rí mu tí mo ní mi gbọ́dọ̀ rí wà tí wà pọ̀ mọ́ òun ló fún ẹ lóyún. Semino Xeli Fadi. lórí fóònù yẹn kò yé mi dáadáa rárá kí lẹ ló ṣe Bíntù ọmọ mi. Anígboyà ni ọkọ mi dákun. Anígboyà mami ó máa dẹ̀ dùn mí so ẹ̀yin mọ̀ pé tu ó ń dètè ẹnìkan nínú ìlú yìí ẹ̀ ẹ̀ dẹ̀ sọ fún mi màmí ṣó dáa. ìwà ọmọ ìní ìṣọ̀fọ̀ ṣókùnkùn ṣe mi ẹ dákun ẹ gbà mí. now mami ta ló bí aníwọ̀ rẹ̀ fà yẹn ta ló bí nílùú yìí mo fẹ́ mọ̀ ta ni bàbá ẹ̀. ah ẹ̀wọ̀n mẹ́yẹ tó ṣú. ẹ̀ mẹ́yẹ tó ṣú ó dá ń bolóńgbé. wọ́n ní síìmù kejì ló gbé. street kejì street kejì ọwọ́ ọ̀tún àbọ̀wọ́ òsì. ọwọ́ òsì ọwọ́ òsì. ilé kelo ilé kìíní àbí kejì. gbàǹbó ilé kejì ilé ah. kejì. street kejì. yes sir. nílé kejì. yes sir. ẹ lọ bẹ̀ báyìí gbogbo tẹ bá nígbà gbogbo èèyàn tó bá wà bẹ́ẹ̀ máa kó wọn bọ̀. yes sir. tẹ bá kó wọn débi màmí àwọn identify a ní wọlé báyẹn fún mi. òyàrá tẹwé. yes sir. Ah, mi. Mami. Mami. Ṣébí ṣeré tàbí dòbí lọ́jà ẹ̀ẹ́dẹ́. Ṣọ̀pọ̀ náà ó gbóná, atọ́kùn ẹ̀ ló gbóná. A ní gbóyà dé. Iná gbogbo. Ilé ìsàlùbọ̀yà. Ilé ìsàlùbọ̀yà. Anigboya. Mr. Man. So because of Anigboya ló ṣe dá mi kúnlẹ̀. Can you imagine? Ara nǹkan tí màá ń sọ nìyẹn. Now ní ìlú tó ní òfin you see ṣòwò táìmì ìgbà tẹ́lẹ̀ dá mi kúnlẹ̀ gbogbo ẹ̀ ní lọ́ọ̀yà mi máa bọ̀. Bàbá Bàbá landlord. Sójà ni wọn ẹ má sọ̀rọ̀. Gbà tó jẹ́ sójà kan náà ṣe dá mi kúnlẹ̀. So òfin sọ fún wọn wípé. Where is Anigboya father? Where is Anigboya father? Where is Anigboya father? Eh, what? Take it. Shani go here. I said, where is go here? Let you answer me. It's not around. It's not around. It's not around. Did uh, oh, oh, oh, him, friend. Ah, where Shani go here's friend? Did him, did him, did him. Ọ̀dà ni mo yẹ da, ọ̀hún da, ọ̀hún da, ìwọ, ọ̀yà, arrest ẹ̀, arrest, ọ̀yà, arrest ẹ̀, arrest ẹ̀, fún mi lọ. Ṣé ọ̀yà ti o? Ṣé ṣe bẹ̀rẹ̀ ẹ̀rọ lay down, lay down, everybody lay down, ẹ̀dùn sí ibodè, ẹ̀sìn lay down, everybody lay down, lay down. Lay down, lay down, lay down. èmi ò rí sí gbogbo ilé tó wá ń gbọ́n o jọ ń torí ọlọ́run o àgbà tó ń lọ tó lọ ń bá young dangote ẹ iphone seven àbí kí náà làwọn fẹ́ mú wá bó ṣe wá gbé léde ni kò yé mi báyìí. yóò tẹ ẹmọ kó tó tẹ à ń bẹ̀ mí lẹ́rù gbogbo oògùn tó fún kò sí improvement kò tiẹ̀ ṣe pé bóyá pé wọ́n tiẹ̀ fún ní kankan nǹkan tó ń bá èmi lẹ́rù nìyẹn. wo ṣo fẹ́ gbọ́ ọ̀gbẹ́ni. fún wa ní nọ́mbà yan Dangote ọyàn oúnjẹ kíná pè náà ẹ fún wa nọ́mbà ẹ jẹ́ ká bá yín. kò ní nọ́mbà ni báà lẹ ṣe jọ ń sọ̀rọ̀. Manchester ló wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ah. àmọ́ nísìnyí ó ti wà ní eh, bẹ́ẹ̀ eh, Beckham Beckham ló wá sí. Beckham ló tún wà. Manchester bí báyìí sá. Wo jẹ́ ń tètè sọ fún ẹ ká gbé ẹ padà lọ sábẹ́òkúta tí nǹkan tó ń ṣe ẹ́ kàn bẹ mójútó. Mi ò lè lọ sí gárèjì, mi ò lè wọ mọ́tò ń bẹ. Ó yẹ kó tún ṣì máa sọ pé ò lè lọ gárèjì. Ó tún ṣì ń ṣàkọ, àní ò ṣe mí, ọlọ́ṣàmọ́sù ti ń kọ́ bridge sí ọ̀nà ìlú yín bóyá òun ló ń pè airport. o lè lọ garage ó ti dàbí pé kò sí airport lábẹ́òkúta tó ti wá àbójà kan máa ọmọ abẹ́òkúta ni ẹ́ wàá wà òkè ó sì yẹ kó ti ṣì máa sọ̀rọ̀ pé kò lè lè lọ gáràjì ìyìn lọ gáràjì o. ìṣù àwífọ́mọ ẹni á gbọ́ ni mo dá tó yìí yóò ń dáhùn. iná kókó gbojú ilé. Mago. Gurugu bá lórúlé. Mago. madam no no ah no be me no be me wallahi talai no be me no be me kill where is your house. wallahi ọlọ́run gbọ́ sẹ́ẹ̀rí bó ṣe dé lu yìí bó ṣe dé lu yìí nítòótọ́ lọ́mọ ń dá àmọ́ èmi kọ́ ni mo fún lóògùn èmi kọ́ ni mo fún lóògùn ìmọ̀ sí o ọlọ́run ló bí mi wallahi ló bí i no know i no know ọ̀gá i no know. definitely this man is up to something. i no know. there is something behind him take him up. ah mo dáràn sójà ayé mi ta. a ní sọ yà dé ṣé o tún fẹ́ gbẹ pẹ̀lú rẹ ni. kí n ti yín kọ ìyá ìjẹ kí n ti yín kọ ah, kí ló kọ yìí èmi mo ní mọ́sìnì èmi náà mo lè kó tí mo bá jò nú ẹ̀. just hear ah. me out okay. I have a doctor friend that can help with this abortion kò lè ní sí complication kan bẹ́ẹ̀. hey mr man look here Me only show you oyún I can't abort my pregnancy. Hey, hey, hey, hey! ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mi jáde nínú mọ́sìnì mi. ó yá ẹ̀jẹ̀ ọmọ rẹ tí wọ́n ń fún lọ́sibítù tí ò dúró lára rẹ̀ òun lọ́gbà sínú ẹjí mi rẹ̀ sí o. náà epo one litre láti ìjẹta epo one fifty mo lo lo lo mo pọ́ táyà pọ́ táyà epo tán àṣejẹ ọmọ mi mo fi ń pọ́ táyà ọlọ́mọ mo dára o. ọ̀pọ̀nà ògbóná atọ́kùn ẹ̀ ló gbóná. àníkòyà dé iná kókó gbójú ìlú.